EFD lọ́sùn wá sí wọn. Ṣùgbọ́n wọ́n sì ń gbèrò àti irú ìwà ọ̀rọ̀ ìgbàgbà ìgbàgbà. Fọ́nà àtọ́wọ́n tẹ̀lé ní ìgbàgbà. náà wọ́n kú èèyàn kan tí wọ́n ní ìlú wá sí ẹ̀rẹ́ rẹ̀. Tó bá ti ó Thank you. fi àjàpẹ́ àwọn tí àwọn ìta ìrẹ̀ ní ti àwọn ìjọba. Ètò ìdíkà ní oṣù ìṣẹ̀dọ̀ ọ̀dọ̀. الحمد لله Jẹ́rọ bá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Gọ́lá tó gbé ìgbàlódé ọ̀dọ̀ ẹni ọkọ àti àwọn ẹ̀sẹ̀ ẹ̀sìn wọn. Ọmọ mẹ́rin ọdún yìí, ọdún mẹ́ta, ẹ̀rọ kan ní kí ẹ̀ sílẹ̀ méjì tó kú ẹsẹ̀. Ẹ̀rọ kan wẹ́rẹ̀ tí wọ́n bá ní owó ẹjọ́ ìsìnkú ìsìnkú ọlọ́wọ́ àlá wọ́n ní wọ́n wá ọ̀pọ̀ ọ̀pọ̀ àtẹ̀wárí ọ̀yẹ́ tí wọ́n ní bọ́lá ọlọ́gbà ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ bí a wọ́n tí ọmọ rẹ̀ bá ọmọ ta sí ibi ẹ̀ ní ọjọ́ tí ó kọ̀ wọ́n ó sì lè borí náà tó bí náà àwọn tí aláwọ̀ ní ọmọ rẹ̀ wà níbi tó ní ti ọlọ́run bàbá ẹgbẹ́ pé àtọ́ka yìí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà tọ́ba ní owó irú ibs àpọ̀ rẹ̀ nígbà míì tí wọ́n bá gba àtọ̀ bàbá àti ẹni ìyàwó a máa ń ṣe kárí sáìkì níbẹ̀ tá a máa fi mọ àwọn àtọ̀ olókàrí ẹ̀sìn tí èsì kò sọ ẹ̀sìn tó máa fi bí àwọn tó kárí èjì kan tó máa fi èjì kì tó máa fi jọ́nà àwọn èjì ẹ̀dá wọ́n á fi the prison where it was in the option to work the other option ẹ̀rọ máa sá ìrìnká ọ̀rọ̀ lẹ́nu ọ̀sán. Kwẹ́sọ̀n méjì ìjọra wọn. Ẹni tó lè pé kí ni ìfẹ́ family plan? Ẹni tí ìjọ di pè pé kí ni family plan tó ga tó lè kò sí kankan nílò ọba mẹ́fà nìyẹn tí ò sí ní complication bẹ̀. ìkọ́kàn tó ń fẹ́ ní ìkọ̀lọ̀ ni. ṣùgbọ́n ìlú tó bá nílò a máa ń dìgbà ẹ̀yẹ pẹ̀lú individual ni. family plan tó máa wọ́ ọ̀fẹ́ kan ó lè má wọ ọ̀pọ̀ ìgbésí. tó òun ló fi jẹ́ pé èyí tí ẹnìkan ti máa lò tó bá lọ sí ọsibítù tọ́wá ṣàyẹ̀wò tọ́wá lẹ́bi àwọn pẹ́sọ̀n ọlọ́wọ́ ẹ̀ lọ́pàá fi lè bí ìtò dára jù so mi ìdílé sọ pé pé à ilé ìlú dára jù tẹ̀lé jù àbílé ìlú dára jù táwọn ẹ̀ máa ń lò yìí tí ó dára rẹ̀ bí òkú obìnrin ní ìdára mọ́ ìdí tí ó tẹ̀lé mi ìdára mọ́ tó bí mi bá lò lẹ́yìn ìwà rẹ̀ nípa ìtẹ́ ìbámu ìbámu ó ní fẹ́ lórí ìwé ìtò jẹ́ CMC for expected. For example, ẹni tó bá jẹ́ pé IUCD ló máa ń lò. IUCD plastic lásán ṣùgbọ́n wọ́n fi kọ́pà wò wọ́n máa fi sí ọmọ. Torí pé ilé ọmọ kò fẹ́ àjèjì kankan. Tó bá fi ilé ìkan tó jẹ́ àjèjì ìbẹ̀ kò ní jẹ́ kọ́mọ dúró. So ìyẹn of lè lo fáìlì ẹ̀ lórí ìdúró sẹ́yìn ẹ̀ ìgbẹ́ ní ìgbòsíwá àmì. So ṣùgbọ́n òun náà ní complications torí pé nígbà bí orú obìnrin máa lórí ẹ̀ àtọmakọjá lára implant rẹ̀ àtọmakọjá lára ayọ̀lọ́pàá ẹ̀yìn ẹ̀yìn ibi ṣùgbì rẹ̀ ṣùgbọ́n torí pé inflammation sí kọba tí ẹ ṣe sí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ò nílẹ̀ padà sí iṣẹ́ ọmọ ajẹ́gbẹ̀rẹ̀ sí ìgbẹ̀rẹ̀ ọmọ rẹ̀ ìlú kan bẹ́ẹ̀ kẹ̀lé nígbà tó bá fẹ́ sí ọmọ rẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ tóbi ó máa ń sábà fi ìtẹ̀lé àti ìrúbọ̀. tó lára àwọn competition ju IECC rẹ̀. àwọn tó jẹ́ òun náà ó lè jẹ́ class ni o àbí direction ni o àbí oral contraceptive ni ṣùgbọ́n a mọ̀ pé òun ò ní náà máa da òun náà tètè máa rú ẹlòmí bá bẹ̀rẹ̀ sí ta ìgbà ẹlòmí kì í tó ṣe ta láì máa dùn lọ́ra. máa pọ̀ ẹlòmí ìkẹlẹ̀ ìlú ó yà fẹ́ ìkẹlẹ̀ lọ́jọ́ wájú ní bàtà ọ̀nà ìṣẹ̀lẹ̀ gbogbo ní àdúgbò ẹ̀ka àwọn ọ̀pọ̀lọpọ̀. so each and every one of them dey give complication there and every day run on the class don tell us to our complication is how to reduce complication. for example usage of oral contraceptives don do the eighteen thousand wey out of it don do we want to reduce the usage for the the the woman waka and the So gbogbo àwọn effect ní ọ̀dọ̀ wà bẹ́ẹ̀. Lúkàlù ló ní effect ló ní benefit tó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àkọ́nígbà wà ní ìlú pé àdùnnú kọ̀ ìjẹ́ ní long time. Ṣùgbọ́n kẹ́kẹ́ bá yẹn sọ, tábà ọ̀dà sáàdì mẹ́tọ́ àtàkù wà dáadáa, tábà jẹ́ calculate the natural method can be used for testing. Mo tẹ̀sí dàbí tí ọkọ̀ náà bá sọ yìí. Lókè o, this period period ló ṣò, táàkì mẹ́ta fi hàn bọ́yẹ̀ náà ọba ṣe wàhálà ààrẹ. tí ó ní ọmọ tó bí ọmọ wá sí orílẹ̀-èdè ìgbèrè kí àwọn ọmọ ìwọ̀n sí ẹ̀rọ ìgbèrè ìgbèrè. Wọ́n yàrá àkọ́kọ́ ní tó máa ń jẹ́ dé jáàpá ìgbóni lọ́wọ́ àdúgbò. Tàwọn if the opportunity is already running for round of the two medicines left for you. Or usually, not our everyone should be. Two school of thought ló wà lórí ẹ̀. Àwọn ọmọbìnrin tó wà physiological pé nọ́mbà ìṣẹ̀lẹ̀ a ìlẹ̀ ni. Àwọn ọmọdé bí tó wà pathological bí àìsàn ni. Àwọn tó wà pathological ní ìlú tó lọ wọ̀. Ṣé kò ní ní àìsàn lọ́tọ̀? Ẹni tó bá ní obìnrin lọ́dọ̀ ṣe ní Europe ó lè máa mọ̀ ní ìgbẹ́ tí ó bá dàdà àwọn àtàjù pé àìkọ́ lórí ní lọ́dọ̀ torí àlàyé kó ṣe lẹ́sọ̀ nípa ẹbí ìpìlẹ̀ obìnrin tó bá ti lórí ọmọ sí ọmọ rẹ̀ àgbègbè lára bọ́ọ̀dẹ̀ láti dúró gbogbo ilé ìpìlẹ̀ dáhùn torí pé kí ìfọ́mọ ilé ìjọba yìí tí olóògbé bẹ́ẹ̀ àìsàn kéékèèké àti tó lọ sọ́ọ̀rọ̀ àlá àwọn tamáyà àti dáfàyà yẹn tó bá ní lójú tẹ́kọ́ lójú lẹ́yìn nígbà tó lójú ìdí tẹ́lẹ̀ ìgbàpá ní lẹ́yìn kò sí ìlú ọdún méjì tó bá ti lójú lẹ́yìn àti ilẹ̀ tó bá pọ̀ tó ní dáta yìí olóyún ọ̀dọ̀ wa tó bá tó wá sọ pé ẹni tó lójú lé oyún ọmọ tẹ́lẹ̀ mọ̀ dé dáta ìlú aláàbẹ̀ wá pọ̀ inú obìnrin bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tó pọ̀ fún torí pé ìsinmi ó láti pọ̀ fún obìnrin bẹ́ẹ̀ ìsinmi ó láti pọ̀ fún obìnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ kọ́ wá fẹ́ máa wù ní ẹ̀ ọ́ breast milk torí pé kí wọ́n bá wù ní ọmọ ẹ̀ ọ́ breast milk tọ́lá ẹ bá ṣe mú yàn wàhálà ló máa jẹ́ lórí ìlera rẹ̀ torí pé agbára tí ẹ̀yẹ bẹ́ẹ̀ gbọ́ pé orí ìṣẹ̀lẹ̀ ìyẹn kọ́kọ́ ńlá bẹ́ẹ̀ láti ẹ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀ kọ́. èyí tí obìnrin gbòòtù bá fún ọmọ lọ́yọ̀ àbábẹ́rẹ́ tó ń sọ pé ìrìn ìlú alákọ̀ọ́ ẹ̀rọ ọ̀sán èyí tó ń bà ara wọn kéré òjò ara wọn ní pàtì tó ní láti máa tó jù ìjọ rẹ̀ dáadáa tó lóbìnrin bá fún ọmọ ní ọyọ̀ ọgbẹ́ láti ní ìrìn ìjọ tó wà àdúgbò lọ púpọ̀ púpọ̀ torí pé tó yọ̀ bá wà àdúgbò ọjà ọkọ̀ pẹ̀lú tó dìbò ara ẹ̀ lọ sí wa. so iye tó tó tó ní kò ní ìjọ rẹ̀ aláàbàlì sí ìṣòro abẹ́kí omi ẹ̀ ní ọtí mọ́ mẹ́rin tí lọ́la sí àtàkùn rẹ̀. tó o fi bẹ́ẹ̀ ó gbìyànjú tó wú ìyẹn tó àwọn ẹ̀ kúrò lórí ọdún tó dà sáré ìlẹ́yà láti fi pé orí tó wà bẹ́ẹ̀ ọmọ bá ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wàhálà ọ̀pọ̀lọpọ̀ ó dàgbà tó ṣe agbára lójú ó láti ní bí ẹ̀rù ṣẹ́ ó lè rí láti ìlú if not to delivery yẹn wà very very difficult torí pé èyí tó máa ń jẹ́ kí àti obìnrin rọrùn àti ìwé rọrùn òun ní sí love distance báwà láàrin olókùn àti kejì ìgbọ́n tó yẹ bá fúnra orí pé lébọ̀ kan wàhálà tó máa fún tẹ̀lé òní máa pọ̀ ó ní ìrìnlẹ̀ tó pọ̀ lẹ́yìn nígbà ọ̀kan rẹ̀ ó ti di kó lórí ìlú ti lẹ́fẹ̀ bẹ̀rẹ̀ ìbò ọ̀nà bẹ́ẹ̀ ti sọ fọ́wọ́ ìjọba tó bí ẹ̀kọ́ ó lè máa ń sọ fún òun lè sàpọ̀ yìí sí ẹ̀ka tó lọ. Ilé ìgbìmọ̀ àwọn òbí Thank you. بالمرض ايه بالمرض يا رب ايه الرسول من عزيز الجبل الى قول الله له انا ما اتجوز منها انا بدي انا اقول لكم اقول لكم انا اقول لكم اقول لكم اقول لكم الشقاء أدوى الجواد والجنة أنشأ ولا أبد أدوى الجواد والجنة أنشأ ولا أبد ẹlẹ́kẹ̀ẹ́ tí ìjà wọn bá tí ń púpọ̀ kàkún káwọn sọ̀rọ̀ àjà rẹ̀ bóyá Lẹ́yìnlá ìgbẹ́lẹ̀ ìjọba ìwọ̀n ọ̀pọ̀ ìwọ̀n tó tẹ́lẹ̀ ìwọ̀n wọ́n jí wọ́n ní ìṣòlúṣà. Ẹ̀ẹ̀tún náà lè ní wọ́n sọ ápẹ́ sí ìkẹ́kẹ̀ẹ́ owó owó lé kí àwọn ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àbí wọ́n ní lọ́sọ̀kẹ́ lọ́sọ̀kẹ́ tí arábìnrin ọmọ mi bá wọ̀ wọ̀ bá wọ̀ wọ̀. Náà ẹni kan wọ́n bèèrè lórí mi pé ọlọ́run kádàrà òun tí ó ń ṣe sínú ọ̀gbọ́nbẹ̀rin òun ní ọkọ tí wọ́n pa láti fi kó lọ́jọ́ ìwé sí ẹ̀sìn. Lọ́wọ́ tí ó kọ̀nà lọ kó ń tẹ̀lé àṣẹ sí ọkọ ìfà ìfà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún ti ẹgbẹ̀rún lọ́wọ́ ó sì mọ́ lọ́wọ́. Ìlú tó bá ń sọ ìgbà ìgbà ìgbà ìsáàmù ní ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka ìgbà ìgbà ìlú wọn alábẹ̀rẹ̀ وقال بالله لله وليه لله وليه خلاص والله ولا يقولوا خليك ربنا يسمع ربنا القرآن انت عشان ولا يجوز إذا تفضل بالله في الجميع وفي الجميع وفي الجميع في الجميع إذا تفضل عن بكرة يمكن مرة أمر إن شاء الله. Ìyàwó kèrè ní pé fẹ́fẹ́ ọkọ̀ ọkọ̀ àwọn mọ̀lẹ́bí òun bí sẹ́yìn wọn mọ̀ wá lọ́kọ́ tí kò fẹ́ ẹni tó fẹ́ fẹ́ yẹn kí ni àti òbí. Àwọn náà wọ̀ fẹ́ lóṣù náà ní. Kí wọ́n bá wọ̀ fẹ́ lóṣù yìí, kọ́ lọ ṣẹlá pọ̀jù. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe láàyè. Ó sì wá wọ̀ fẹ́ pé ìgbọ̀lẹ̀ ìgbọ̀lẹ̀ ọ̀la ìfọ́lọ́kọ̀ọ́ ayé ọ̀gbọ̀n هو الذي يقول رسول الله يا سيدنا لنا يقول رسول الله nítorí àsìkò tó bá ọdún lè fi okùn wọn àwọn aláwọ̀ ẹ̀mí alùpùpù lẹ́nu fún wa ní nọ́mbà rẹ̀ kọ̀ọ̀tà bá ń mẹ́sì ní àwọn nọ́mbà kọ̀ọ̀tà rẹ̀ padà rẹ̀ fọ́ọ̀n sí àwọn ìbéèrè lọ́wọ́ padà ní oṣù ìrọ̀kọ́ wa ní ẹ̀sùn lórí. nọ́mbà rẹ̀ tí mo sọ lẹ́sùn nípa àlẹ́ àmọ́ náà olóòtú lẹ́nu ti bẹ̀rẹ̀ sí ìfàyè tú ìfàyè ní ìfàyè tú wọn. lẹ́nu ti bẹ̀rẹ̀ sí ìfàyè tú ìfàyè ní ìfàyè tú wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank you.